أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا a ọpẹ ọpẹ́ tó pọ̀ fún ọlọrun ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọrun kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣe àlékún ìmánì tó jiná tó tọ́nà dárìn fẹ́nìkọ̀ọ̀kan wa àdìsọ́kàn òdodo kọ́lọ́n kò fi jíǹkí wa ẹ̀yẹn rúṣin ọlọ́run ilé ìtọ́ni akida class akida class níbi tá a ti máa yanjú masáìlú àkọ́díyà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo àwọn tó ní í ṣe pẹ̀lú ìdàdìsọ́kàn tó dáa nínú Islam níbàámu sí Quran àti Sunna òun náà ní tá a máa nínú akida class pẹ̀lú àṣọlọ ní part seventy three nínú tíra àlàkídàtú lùwàsọ̀tìyà àlàkídàtú àlùwàsọ̀tìyà ti sheikhul islam ibn taymiya rahimahullah kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore àlàyé tá à ń ṣe lọ ní faslun fi àhàdíìfì sífàtì faslun fi àhàdíìfì sífàtì ojúpọ̀nà yìí ló ń sọ nípa àwọn àdíìfì eléyìí tí yóò máa sọ nípa àwọn ìròyìn àwọn ìròyìn tó yẹ ká gbọ́yé lábala ọlọ́run ọba wa ọba adẹ́dà ọba tó dá sánmà àtìlẹ̀ kí ni tí àáfàá wa Sheikhul Islam Ibn Taymiyyah àti wọn kọ tíra tí wọ́n wá ṣe bàbá ibùdó tèmi àwa máa wọn àdìsí wa pé lórí ìròyìn báyìí àdìsí báyìí lórí ìròyìn báyìí ẹ̀rí báyìí láti inú àdìsí tí wọ́n fi mú àdìsí tí ò dín ní mẹ́rìndínlógún sixteen wa àti orí àdìsí ẹlẹ́ẹ̀kẹta láti dúró àmọ́ àdìsí ẹlẹ́ẹ̀kẹrin lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdìsí alákọ̀ọ́kọ́ bàbá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìyẹn náà fi sọ nípa ìfìbátù nùzúlì láyìí ìlàsàmọ́ ìdúnìyà àṣọ ọlọ́run ọba àlékè ọlá ọmọ ń sọ̀kalẹ̀ sísánmọ́ ilé ayé ní òru kẹta ìdá kẹta òru tọ́kàn ọlọ́run máa ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí títóbi àti gbígbàngbẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì náà fi sọ nípa fí ìsìbáàtì lè farọ́hì àṣọ ọlọ́run máa dunnú ọlọ́run máa fi ìdùnnú hàn eléyìí ni àdìsí ẹlẹ́ẹ̀kejì tí bàbá ibnu tèmíyà kọlọ́nkọba ni yọ́nú sí wọn tí wọ́n fi hàn. àdìsí ẹlẹ́ẹ̀kẹta fi ìsìbáàtì dọ́hàk àdìsí kẹta iná ti fi rinlẹ̀ pé aṣọ ọlọ́run ọba àlékè ọlá ọba tó máa ń rẹ́rìn ni àti ṣàlàyé eléyìí náà lọ àti ń tó rọ̀ mọ́. pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ní episode seventy three tá à ń bá a lọ yìí ẹ jẹ́ ká mú látàdí ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin fi ìsìbáàtì lẹ́ọ̀jì bíi wàsífàtìn òkúrọ̀ afẹ́fìrinlẹ̀ nínú àdìsí ẹlẹ́ẹ̀kẹrin yìí ìròyìn alọ́ọ̀jìbù ìròyìn kéèyàn mọ́tòmọ́tò ìjọra ẹni lójú ìkúnra ẹni lójú ọlọ́run ló ní ìròyìn yẹn kò gbọ́dọ̀ sí fáwọn ẹ̀dá ìròyìn tọ̀tọ̀ ni wàsífàtìn òkúrọ̀ àtàwọn ìròyìn míì eléyìí tó tó wà fọlọ́hún kí ló fa wá sí fáàtìnà òkúrọ̀ torí àdífì tí bàbá ibnu tèmíyà mú wá kọ́lọ́hún kó bá ní yọ́nú sí wọn walhadith mọ̀kọ́rọ̀jùn fi tọ̀bùrání ìmáàmù wa tọ̀bùrání wọ́n gba àdífì yẹn wá filkebir nínú tíra àdífì wọn ńlá ìmáàmù wa alhakim àwọn náà gbà wá wọ́n gbà wá so àdìsí yẹn rèé àdìsí táwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ òun ni ó mẹ́rin àwọn onímọ̀ tó dé bá àdìsí yẹn pé kò sí tó burú mbẹ́ ó wà òkè nígbà táwọn kan dẹ̀ rí pé àwọn dọ́àfù kọ̀ọ̀kan lílẹ̀ weakness ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alimoyim ẹ jẹ́ ká wo àwọn ìròyìn so ó túmọ̀ sí pé sheikhul islam ibn rahim rahimahullah wọ́n lọ pẹ̀lú àwọn àáfàá tí wọ́n rí sí pé àdìsí yìí kò sí nǹkan kan tó ṣe ìyẹn ló wá jẹ́ ká máa ṣàlàyé wọ́n ní àdìsí yìí ó kóròyìn ọlọ́run àlọ́ ọ̀jìbù mọ́tòmọ́tò ìjọra ẹni lójú ìkọrẹ ẹni lẹ́mìí ó tọ́sọ́lọ́ àdìsí kó sínú ó tún wá máa ròyìn mí náà dání kí làdìsí ọ̀hún ànábì ní pé ajaba rabbuna من qunuti عباده وقرب غيره ghayara wọn lọ́lọ́run ọba wa ربنا ń ṣe é mọ̀ ajaba rabbuna ọlọ́run ọba wa ọba tí ń ṣe é nípa abẹ́rù kan ṣe wá já kan mùnà kúrò níbi ìkẹ́ ọlọ́run àti bíbí sísúnmọ́ àyípadà rere. Si kọjá sí wípé kí nǹkan ó yí padà sí dáadáa bó ṣe súnmọ́ tẹ́rù wá já kàmùnà pé o kò lè dá a mọ́ òun ó ti ẹ̀ lọ parọ́ òun ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rò pé kó lóun ó parọ́ òun yóò tún jíyà lọ́dọ̀ ọlọ́ ẹrú tó sì rọra ẹ̀pin yìí tó ti já kàmùnà náà kí ọlọ́ ìkẹ́ ló ti súnmọ́ yìí ìkẹ́ ló ti súnmọ́ yìí ẹlòmíín gbọ́ bá parẹ́ tán wọ́n bá mú lẹ́tà scholarship dé wọ́n bá mú lẹ́tà free education tó sì ti parẹ́ nítorí pé kọ́lá admission mùsùlùmí yìí àníbẹ̀sà nípọ́lọ̀ ọba wa ọba tó máa ń jọrọ ẹ̀ lójú ni ọba tó máa ń sèèmọ̀ ni nípa bí àwọn ẹrú ẹ̀ kan bí wọ́n ṣe máa ń já kan mọ̀nà tí wọ́n á lù sóòpù nínú in tó ní í ṣe pẹ̀lú bọ́lọ̀ ń ṣe máa kẹ́yàn àti bíbí kọ́lọ̀ ń yí nǹkan padà sí dáadáa bó ṣe ti súnmọ́ tó ó ti súnmọ́ wọn àwọn dẹ̀ ti já kan mọ̀nà àáfàá ni yẹ́ǹvùr ilé ìkọ̀mọ̀zàlíìnì ọlọ́run máa wá wo àwọn ẹrúsìn rẹ̀ yẹn tí wọ́n ti já kàn mọ̀nà pé ah, àwọn ẹrúsìn mi eléyìí hmm? ló bí wọ́n ṣe já kàn hmm? já kàn kó n bí orí mi ọlọ́run já kàn wọ́n ti rò pé dáadáa ò lè ṣẹlẹ̀ sáwọn hmm? wò wọ́n pé bí ẹni yẹpẹrẹ ẹni ilẹ̀ ẹlẹ̀ ẹni tó jẹ́ pé ó ti já kàn kó n bí tọ́lọ́run ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn sẹ́yìn pa àti kàdísì pọ́lọ́ ọmọ rẹ̀ rìn àtúnwá fi mí rìn ń bí. ya alamu anna faruja kum kọ̀rí tọ́lọ̀ sì mọ̀ pé àwọn ẹrúsìn mi tí wọ́n fẹ́ jákàmùnà tí wọ́n fẹ́ lose hope níbi oore mi ọlọ́run yìí o ọ̀nà àbáyọ ti súnmọ́ o ọ̀nà àbáyọ ló ti wà wájú wọn yìí o kán ṣe sùúrù ni. àáfàá ní tá a bá lọ gbọ́ eléyìí nínú àdíìsì yìí àwọn tó àdíìsì yìí ń fi rinlẹ̀ ó ń ṣe ìfibátù ìdátì sífàtì àìmọye oníranran ròyìn làdíìsì yẹn ń ṣàfihànlẹ̀ rẹ̀ àáfàá ní àwàlàn alákọ̀ọ́kọ́ alọ́ọ̀jìbù alọ́ọ̀jìbù fífi rinlẹ̀ ìròyìn mọ́tòmọ́tò. Moto, moto ìròyìn jíjọra ẹni lójú fífi rinlẹ̀ fọlọ́n ìròyìn àpọ́nlé ni sotiye afa níròyìn ìsire wa kọ́dídálà láàrin ìsìfà alukur'an karim afa ní kúránì gan fi rinlẹ̀ pé ọlọ́run nìkan lọ́ba tó lè jọra ẹ lójú pàápàá lọ́dọ̀ àwọn àfa àtàn máa ń ka àyà kúránì kan àyà suratu chapter thirty seven verse twelve tọ́lọ́ ní balẹ̀ ajibu táwa yẹ sí xọ́rùn lọ́dọ̀ àwọn àfáàtàn máa kà ní balẹ̀ àjíbútù wàyẹ̀ sọ̀rọ̀ mo jọra mi lójú mo kúnra mi lójú ṣùgbọ́n àwọn wọ́n ń ṣe yẹ̀yẹ́ sọ àwọn kan wá fi tá a fàjà táyì wọ́n sọ di tá a dó mọ́ tù lọ́dọ̀ àwọn tó máa ń kà bẹ́ẹ̀ balẹ̀ àjíbútù ni ó kà alákìrọ́ àti dùnmí ta wọ́n fún táyì ní dùnmí. almuhim bàbá nínú àdìsí yìí o àìmọye ẹ̀kọ́ la rí kọ́ ń bẹ̀. kí làwọn ẹ̀kọ́ tá a wá rí kọ́ ẹ já wò ó bàbá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí a rí kọ́ nínú àyà èyí tí a ṣàlàyé pàápàá nínú àdíìsì eléyìí tó ń fi àwọn ìròyìn kan rinlẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀

solution sí n tó ń ṣe yín kíkúrò nínú wàhálà yín ó ti súnmọ́ ẹ̀yin lẹ́dẹ̀ tíjà kàmùnà yìí kọ́lọ́wọ́n bá lékè ọlá kọ́là wà níbi dídi kẹfẹ́rí. àáfàá ní wàrúhàmà àtúrí ìròyìn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run lianna alfarija mina lọ ìdẹ̀lílù alárahmatilayi bẹ̀ẹ́ ibadi torí kéèyàn ó kú sòrónú wàhálà. No pàápàá látọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí ló ń jẹ́ lórí kíni wàhálà rahmatillahi bi ibadihi lórí bí àánú ọlọ́run bó ṣe ń wà lórí àwọn ẹrúṣẹ́ alhamdulillah wakulu adi istifat alẹ́dì dala alẹ́ alahadith yajibu alayna an nuthbita lillahi ta'ala haqqan ala aqiqatiha wala nata'awwalu fiha bàbá ibnu bàbá lùtẹ̀mí ọlọ́ba nìkan wọn nínú sẹ́rù àlàkírà tó lè wà sọ́tò yá bàbá ní gbogbo àwọn ìròyìn tá a kà kalẹ̀ nú àdíìsì yìí o ó ń tọ́ka sí àwọn nǹkan kan ni o gbogbo àwọn àdíìsì gbogbo àwọn ìròyìn tá à ń kó wáyé láti inú àwọn àhàdíìsù sẹ̀hà àfààní tó jẹ́ pé dálà alẹ́ àhàdíìsì tó jẹ́ pé àwọn àdíìsì yìí ń tọ́ka sí yẹ́jìbọ̀ alẹ́ ìnànà òfin ta àlíláyìí ta àlà ó jẹ́ dandan ó di túláàsì gbogbo wa la gbọ́dọ̀ fìrìn lẹ̀ fọlọ́hún níta bá tiri pàànà bí àsàlàn fi hàn fìrìn lẹ̀ fọlọ́hún wàlà àna tà á wálú fi hà wàlà àna tà á wálú fi hà a gbọ́dọ̀ máa yí pé ntẹ́lẹ̀ ìtumọ̀ sí lélẹ́yìí ntítọ́ ń sí lélẹ́yìí so a gbọ́dọ̀ yí o yẹn ló túmọ̀ sí pé àkìídà òdodo òun ló ń bẹlẹ́mi wa ẹ̀wájá tún wo hadithi ẹlẹ́ẹ̀karùn hadithi ẹlẹ́ẹ̀karùn àáfàá ní sùmọ̀ká tó wò ó àwọn àyà kùránì gan ọ̀fẹ́ kí mùsùlùmí ọmọ ẹja kan mọ̀nà kò fẹ́ ká máa lose hope kò fẹ́ ká sọ̀rètí nù lórí pé à ń retí oore kan oore yẹn èdè àbá ń pọ̀ sí oore kan kò jáde bó ṣe yẹ kó jáde ó ní nínú alukur'an suratul hijir quran chapter fifteen verse fifty six nínú súra yẹn ọlọ́run ni wà á man yaqnatu min rahmati rabbihi illa ddallun àwọn kan ò ní lùsọ̀pù wọn ní sọ̀rẹ̀ tìǹù níbi ìkẹ́ ọlọ́run àfàwọn tó ṣìnà àbọ̀lùn àwọn tó ṣòfò àwọn tí ọ̀rá rè àwọn nìyẹn ọlọ́mọdé ajẹ́ kan náà nínú sọ́rọ́tù Yusuf ayé eighty six eighty seven ó ní wàlá táyé àṣù wàlá táyé àṣù mìírànlá ẹ mọ̀ jàkàmù náà ìkẹ́ oore àánú ọlọ́run torí náà wúláyé àṣù mìírànlá ìlà kọ́ọ̀mùl káfíru ẹ̀ lérẹ́ nìkan láyé kọ́ wá jákàmù náà kúrò níbi oore ọlọ́run àfàwọn ẹni tó bá jẹ́ ẹ̀ kèfèrí olùkọ́ tọlọ́hun. àáfàá ní kí la gbàlérò ìròyìn mímọ jákàmùná yìí ìròyìn àwọn kèfèrí ni falqonutu min rahmatillahi wastibuadi rahma min kaba iri dhunub baba muhammad sọlá alùsẹ̀mí wọ́n ní kéèyàn ọmọ ẹja kàn mọ̀nà bí orí ọlọ́run kéèyàn wá gbé kí ọlọ́run jìnnà pé ọlọ́run ò lè sàánú báyìí kò lè rí báyìí ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àdìnàkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá máa ń ju ìyànnú jáàná mọ̀ ní kọ́lọ́n kó láwà wàlúwájú wàlá lè ń sàn àn yóò sínú ọ̀dọ́ náà bí rọ́bì àáfàá ni tá à ń fẹ́ fọmọ ènìyàn kọ̀ọ̀kan tọ́jọ́ ọ̀rọ̀ yẹn lé a lórí òun ni ká torí pé inna du'a'u ahsan bí bihi bi annahu sayujibu àáfàá níṣẹ́ rí mímọ sàdúrà gan kéèyàn máa ọlọ́run nìkan gan òun ni tó dáa ni pé èèyàn ní èròǹgbà gidi sọ́lọ́ torí èèyàn gbà kọ́ ọlọ́run ṣe kínní o yóò padà gbé yóò padà fún wa ní ntàǹfẹ́ yóò fi lé wa lọ́wọ́ báyìí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún nípa iná máa lọ iná máa lọ lẹ́yìn ìnira ọlọ́run so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wà lùsòp kọjá kàmùnà kó sọ̀rọ̀ tìǹù níbi orí ọlọ́run nítorí ìnira tó lè fẹ́ ṣẹlẹ̀ sí i ká gbọ́ eléyìí yé ẹjẹ́ wa bọ́ sí alhadithul khamis hadith ẹlẹ́ẹ̀karùn walhadith fi isbati arrijili awil kọ́dámì lillahi tabaraka wa tasama afẹ́ fi pé ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ o àríjìn ọba tó ní ẹsẹ̀ ní leg wọ́n àbẹ̀rẹ̀ ṣé ka márùn lọ́wọ́ àbẹ̀ ṣé ka méjìlá ni ní ṣé bí ẹsẹ̀ màálù ní ṣé bí ẹsẹ̀ adìẹ ni kàmá yẹlíkù bìjàlálì wà ọ̀bọ̀mọ́tì yìí kàmá yẹlíkù bìjàlálì wà ọ̀bọ̀mọ́tì yìí gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run tó sì tọ́ sí gbígbọ̀ngbọ̀n rẹ̀ òun ni o àáfàá ní kí wàá lè rí wa lórí pọ́lọ́ wọn bá lè kí ọlá ní gìgísẹ̀. àáfàá ní ó ń bẹnu àdìsí wàlá àdìsù muttafaqun alayh àdìsí náà mo àti Muslim gbà wá ní àdìsí náà nígbà jọ́bù dàkí àmọ́ la tazalu jahannama yulqa fiha ọlọ́run làwáwó làwáwó làwáwó Allahumma inna nas'aluka al-jannata Allahumma ajirna minan nar Allahumma inna nas'aluka al-jannata اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار anabi sọlọlọ àdúgbò tó àdúgbò dàbí kìí àmà kìí gísí ọmọ nìyẹn ò ní tí ìyẹn kò ní gbò wàá yàtọ̀ kù nígbà wọn bá ń ju àwọn èèyàn náà ná tí wọ́n ń ju wọn náà ná wọ́n mọ̀ sọ wípé ó ti wà níbẹ̀ yàwó mọ̀nà kúlù lìjà ánámà alimtala àti wàtẹ́kọ̀ọ́ olùhàlmímàzíì. Afa níta bá lọ wò dáadáa ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ tó nípa ṣùgbọ́n àdìsí takọ́ fẹ́ wò ní pọ́n látàzálù jahannama yóò kàn fi ya iná jahannama ò ní ẹ̀kọ́ níwọ̀n tí wọ́n máa ju àwọn èèyàn lọ́bẹ̀ ọlọ́run sì wá lóye àtọ́bù jahannama wọ́n sì wá ní gèsè pé jẹ́ fún jahannama ọlọ́run sànú wọ́n máa wájà àwọn èèyàn náà jahannama wọ́n máa ju wọn wọ́n yà tẹ́kù lálùmí mọ̀ sí jahannama ò ní yó yọ́ọ̀mọ̀ wá ní wọ ọlọ́run alùmí mọ̀ sí i lọ́lọ́run bá ń sọ nínú kùránì yawma naqulu li jahannama alim talati wa taqulu hal min mazid. náà àáfàá ni wọ́n bá wá bínú jahannama bí o ti yó sótú ọ so ti kún rẹ́gí sí gbogbo nǹkan wà òkè wọ́n mọ̀ bí jahannama alim talati jẹ́wọ́ jahannama ti kún wàtẹ́kọ̀ọ́ lò hàn mí mọ́sídẹ̀ ìwọ ọlọ́run ṣé wọ́n tó kù sí ọlọ́run làwa o wọ́n sì wá lóúnjẹ jáde náà máa ń jọ́nà nígbà bá di pé kọ̀ wá sẹ́nì kankan mọ́ tí ọ wọ̀ ná jáde náà mo tún wọn pariwo áá ah, áá ah, ní bọ́ bá ṣe yẹ kọ́ pariwo oúnjẹ náà lọ́hùn tí ọmọ wa tọrọ àwọn ìwé hmm? nínú àdíìsì yìí tá a bá wá wò ó nígbà tó bá ń ju àwọn èèyàn sínú náà tó ń ju ọ̀nà náà jáànámà tí wọ́n ń pọ̀ tí ń pariwo àwọn ìwọ tó sí tó sí wà gbé kìkì ti fi á ríjìlá hu wà fi rí wáyà tì náà àlẹ́ á kọ́dà wọn. àáfàá ni ká ṣàkíyèsí àárín dáadáa ká ṣe àkíyèsí ẹ̀ dáadáa nígbà gẹ́gẹ́ bó ṣe wà ní hadith ọlọ́run ọba wa ọba ọba ńlá ọba tó tóbi ọba tí ń darí gbogbo ayé yóò gbé kíkísẹ́ rẹ̀ nù ná ìwọ náà ọtọ́ bá kí ni jẹ́ pé alimimọ̀ sí di ṣé wọ́n tó kù sí i yawma naqulu li jahannama alim talati wa taqulu hal min mazid so àáfàá tó bá rí bẹ́ẹ̀ nígbà bá ń biná njẹ́ o ti yó yóò ní wọ ọlọ́run ṣé wọ́n tó kù sí àwọn ọ̀daràn àwọn aláìgbà òdodo àwọn tí ó gba tàwáhídì gbọ́ àwọn ọ̀mùtì àwọn oníṣìnà àwọn apààyàn àwọn agbébọn àáfàá kí la fẹ́ lò níbi àárín yìí nígbà ọlọ́ba nù náà ẹlòmí ọmọ wa béèrè pé ṣé ò ní ṣé náà ò ní jó ẹsẹ̀ ọlọ́run a'udhu billahi minash shaitonir rajim ẹsẹ̀ ọlọ́run fa fàyẹ̀sáwì bá dùn àyìnlá àbá àmì fàtẹ́kùlù kọ́pọ̀n kọ́pọ̀n kọ́pọ̀n bí máa na hásìbọ̀ hásìbọ̀ hásìbẹ̀ àáfàá ní kí ni ó ṣẹlẹ̀ ọlọ́run làwọn àjọ náà tó bá wá di wípé hmm, ọlọ́run gbé igisẹ́ rẹ̀ sínú náà tán iná ò ní lè kọ̀ǹsúmù tí ọba kan nígbà tọ́lọ́run bá wá sẹ́ẹ̀tì ẹ̀ e free gbogbo àwa tá a jẹ́ èèyàn la ilaha illallah a ti máa nígbàmọ̀ pé àwọn nǹkan àmì lọ́lọ́wọ́ bá ń sọ fún wa yìí tí è sọ̀rọ̀ ìbọ̀yà nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so kọ́lọ́wọ́ bá ní kí ọlá kó ṣe wá ní mùsùlùmí tí àlámọ̀rí rí ó rọrùn tí ò ní máa nígbèsè lọ́rùn kọ́lọ́n kó là wá. àáfàá nírú ẹni ìwárè tí ọba ti rẹ́ni sóńdò fún lè tọ́ bá ìlànà mu yóò padà hmm? wọ́n à ń sọ gbogbo àwọn eléyìí ká lè mọ̀ kéjọ́ gbéra lè mọ̀ jahannama ó bínú tí ọmọ ní alimi masjid alimi masjid alimi masjid ṣé wọ́n tó kù sí ṣé wọ́n tó kù sí mo fẹ́ jẹ́ sí mo fẹ́ fi wọ́n sómi àtàrídé kọ́lọ́mọ́jà fi jahannama ó fi wá ṣe àtàrídé o àáfàá lélẹ́yìí tá a bá ti gbọ́ yé fayansawi báàbò ayílá báàbò fatakulu kọ́tùn hmm? tó Allah alam ngbọ́dọ̀ bá bíríkì sẹ̀lẹ̀ lónà báyìí tó di gbéná wá rí pé kọ́kọ́ iná iná ní ọ̀sán pé kọ́kọ́kọ́kọ́kọ́ mọ́nà ìwọ lọ ó tó mi ó tó mi ọyá gbà sọ bẹ́ẹ̀ so kọ́lọ́mọ bá lè ọlá kọ́mọ ṣe àwa ní ọmọ jahannam torọ́ ọmọ jahannam àwọn là ń sọ̀rọ̀ wọn yìí o ṣùgbọ́n ká má jẹ́ kan nù wọn ńlá ṣe ń tí ó gbé wọn wọ náà àwa náà ò lè ṣe kí ni o a lè máa sọ́ra fún un. àáfàá ni bá tún lọ wà fi hadal hadith mina sifat hadith eléyìí náà hadith Bukhari àti Muslim muttafaqun alayhi òun náà tún ní analysis tàbí bẹ́ẹ̀ kọ́ ká ló ní àwọn nǹkan tí èèyàn lè wò wípé tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde nígbà tán bá di pé ó fẹ́ ṣèdájọ́ nínú tí ó wàá padà máa ṣẹlẹ̀ àwọn kan ń bẹ tí wọ́n ó gbà tọ́jẹ́ pé wọ́n ó fi wọn kó náà jáàná mà ní látara pé ọlọ́run bá takádù tàmọ́ yíyásù mi náà lọ́gọ́ yìí kúlàmà olùkẹ́yà fìyà fawjun sàálà ọmọkọ́sánà tó alámù yá ti kùn náà. afa ọlọ́run kọ́ láwàá ń jọ náà o jọ tí wọ́n dé sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́ tí wọ́n fi sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́ wẹ́lómi lọ́nà jáàná mọ́ ọlọ́run làwọn ibi ìyá náà sí wà lọ́mọ àlìjánnà so àáfà ìtàbà lọ wà díìsì ìsìbátùlù kọ́wùl iná lè jẹ́ mọ́ẹ̀tì ilẹ̀ kọ́wùl wà yíyá tẹ́kù lọ́kàdá àlè kẹfà tẹ́kù lọ kọ́tkọ́t wọ́n wà délé ara kúndúrà ti láyà lẹ́dí à ń tọkọ̀ kú láṣẹ. àáfà àlùfẹ́rẹ́ ilẹ̀ gbé ọlọ́run ọba alkọ́wùl iná lè jẹ́ mọ́ẹ̀tì nǹkan tí ò tẹ̀kọ́l a gbọ́dọ̀ gbọ́ eléyìí yé fàníyà ata dírúmínà náà ọlọ́run wọ̀nù wa gan ni o nípa ẹ mọ̀ sí tẹ̀ ìwọ náà o ẹ mọ̀ sí tẹ̀ ìwọ náà rárá o so ti yé sàlísà ní fàtú fọ́dí láì tààlà fàyínà lọ́ àtàlà takàfàlà lè nárí bí a ń yẹ̀m láà kàmọ̀ kan àǹfààní sẹ́ẹ̀rí ìfìbátú fọ́dílì là ń fi ọlá ọlọ́run ọba àrìn lẹ́nu ayá yìí torí ọlọ́run ọba àlékè ọlá gangan lọ́ba tó jẹ́ pé takàfàlà lè náà iná gangan tí ń jó gbogbo nǹkan ayé ṣùgbọ́n ọlọ́run ọba àlékè ọlá tàkà fàlàlì náà bí ányàmúlá kamakọ́n ọlọ́run tó ìwọ ọlọ́run iná ọyábá ni fi kó gbogbo àwọn aláìgbàgbọ́ yìí làámúlà ànàjà anamamina jìnnà ti wà ná sí ajé máa rí ọlọ́run làwa ó wọ́n sì wá lára tí wọ́n fi kó iná tó bá ríjì làwọn àkọ́dà wọn ọlọ́run ní ẹsẹ̀ àbí gígísẹ̀ ní pàápàá tá a gbọ́dọ̀ fi wé ti ẹrú ẹ̀ so eléyìí làwọn nǹkan tí a rí dìmú díẹ̀ nínú àwọn tá a rí dìmú nínú àwọn àhàdíìtù sífàt àdíìsì míì lábí ẹlẹ́kẹfà fi ìsìbátìlì kàlámì wà sífàt ọlọ́run ọba àlekí ọlọ́run ọba tí wọ́n ń sọ̀rọ̀ ni àwọ̀ àrí ẹ̀rí tiẹ̀ náà fil usbu' al qadim lọ́sẹ̀ tí àdójúkọ yìí nǹkan fil umuri bàkìyà kọ́lọ́kọ́jọ́ náà lọ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu